káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò wà ń bẹ́ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ wá ṣẹ̀ṣẹ̀ ń dé láti pàtí tẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ ètò yín náà là ń ṣe lọ́wọ́ ètò wà ń bẹ́ẹ̀ ni pẹ̀lú ọmọ yín ìfẹ́láyọ̀ àti olórí àwàlàwà lórí ọpọ́n lónìí ṣé mọ̀ mo mọ̀ pé oríṣiríṣi nǹkan lẹ ti rí tẹ ti jẹ tẹ ti ṣe ní pàtí yín yẹn náà bàá náà tún ti ṣe bẹbẹ ń bí tẹ́ẹ̀rí wo ẹ̀ ṣẹ́rí báyìí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀mú ẹ̀mú kẹrí pé six o'clock ẹ wà lórí síìtì yín kẹ máa wà mú màwòrán yín àbí kẹ wo lórí fóònù yín ṣẹbi ń sọ fún yín dandan kọ́ ni òyìnbó ti sayé dẹ̀rọ̀ dandan kọ́ ni ká jókòó sínú pálọ̀ ká tó ró wà ń bẹ wò hmm. ẹ lè wo ní tọ́ílẹ̀tì yín àbí kí ló ní mo wí. kò síbi tẹ́ẹ̀tì ẹ lè wo lórí rẹ̀. tọ́ílẹ̀tì ẹ̀rí orí ìrìn ah, kò dáa o lórí ìrìn yẹn wọ́n lè sáré bọ́ sẹ́gbẹ́ kankan. ẹ̀kan bọ́ ẹgbẹ́ bọ́ sẹ́gbẹ́ kan ni o ẹ mọ̀dọ̀ lórí lóhùn ó lórí ìrìn kan mọ̀ máa wo fóònù lórí òní kí ló dé wọ́n ní sọ́wọ́ à ń bẹ́ iná ló fẹ́ kó bá wọn tó tó yìí ẹnu mọ́tò orí ìrìn yẹn da kò sọ ní ìrìn bí kẹrin lẹ́gbẹ̀ẹ́ títì kẹ́ máa wo tẹ fóònù ó wà ń bẹ́ mọ́ ṣe yẹn o ẹ lè dúró sẹ́gbẹ́ kan tó dáwọn pé ẹ fẹ́ràn wa lórí ètò yẹn fẹ́ràn program wa ẹ a tún ti padà dé náà ni ṣèbẹ̀rí ẹ gbọ́ gbogbo nǹkan tí àlejò wa tó ta lẹ́nu yẹn tó sọ fún yín ẹ rí bọ́n ṣe ìrẹsì yẹn gan màmá mama, mama, jẹ ṣíkì kan tí ẹrẹ òtí ẹ yé mi tó bá ti kọ̀ ló ní jollof rice àti ṣíkì yìí náà ó ọ̀rọ̀ olórí ò ń yé mi mọ́ rárá ah, ah, kò ah. tiẹ̀ ń dúró dè mí. kí ni yẹn ń sìn what's that what's that what's that ẹ jọ nítorí ọlọ nígbà tí ẹ pé wọn ò tí ì ṣe oúnjẹ wọn ò tí ì sábẹ ẹnu mi tí ó ti ń wọ́ tìrì irun wọ́n ti yẹ dẹ̀ ẹ̀sẹ̀ kékeré kan máa píkṣọ̀ ọ̀nà kí máa wọ́n jẹ ẹ̀rọ ká tó gbàlejò wa la ti sọ̀rọ̀ pátì jọlọ. ó ga ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni pátì jẹlẹ. jẹlọ pati jẹlọ pati jello fries. honestly mo jẹ titi mọ o ẹ mọ ibi tí n bá lọ tó bá yẹ pé pati ni mo lọ mo máa ń gbóúnjẹ yín wá ẹ máa já mi tí n bá parọ́ o ah. náà ẹ le gbá mi lẹ́nu láti ibi tẹ wá <laughs> tí n bá pa irọ́. ẹgbẹ́ bá ń gbà. wọn ti ẹ̀ gbà wọn mọ̀ pé mi ò parọ́ chicken tí mo jẹ tí mo eh, ah, kí ló ń ṣe mo jẹ títí mo ẹ má wọ ìta bá ti pàdé kẹ máa gbà lọ. kẹ máa gbà bẹ́ẹ̀ ni o tẹ bá ti rí tẹ bá ti ró lórí o máa di chicken yín sápò àbí jollof rice jollof àbí jollof rice ẹgbẹ kan àbí chicken yín sẹgbẹ kan wọ́n ń ṣe nǹkan wọ́n ń ṣe nǹkan àǹtí Tinubu ẹ̀ ni wọ́n ń ṣe nǹkan. mo ti ń lọ mo ti ń lọ sí pati mo lọ pati kan wọ́n ní pé wọ́n fẹ́ ṣe you know pati àwọn pati oríṣiríṣi ẹ mọ̀ pé pati tí wọ́n bá jẹ́ pati olówó ńlá kéjì àtẹ máa bá pàdé bẹ́ẹ̀ wọ́n máa ń pọ̀ ìmí àfẹwọ ten mi ò exaggerate ẹ mọ̀ náà nígbà tí oníkálukú wọn máa mo ti jẹ ẹ mọ̀ ah, èmi dẹkẹ tí n bá lọ pátá máa ń fẹ́ fóúnjẹ ṣe mí léṣe olórí olórí Àyìnkẹ́ máa ń sọ pé òun tóun bá tóun bá ṣiṣẹ́ ń gbà mí tóun bá wọ pé i'm tired i don't feel like eating àwọn event planners tó bá wà bẹ́ẹ̀ wọn lè ṣaláì máa pọ̀ wá lẹ́wọ́n tó máa sọ fún yẹn àyàyè wọn láwọn máa fi take away bẹ́ẹ̀ Orísun ni. wọ́n ibi tí mo wá ń lọ ni wípé a ti jẹ àwọn rice kan tẹ́ pé wọ́n yẹn ń gbé bọ̀ báyìí ẹ̀wọ̀n kì í ṣe jẹ̀lẹ́ẹ̀fì ni àbí coconut àbí coconut rice because ẹ lè place irú nǹkan tó jẹ́ rice yẹn ò ní pọ́n a tún dì. èròjà onídùn now ọ̀tọ̀ tún ní kí ráìsì pọ̀ ọ̀tọ̀ ní kéròjà mu o because àwọn míì wà kó ba lè pọ́n kẹlẹ̀ rò pé ó rich wọ́n da kọ́lọ́rìn bò bọ́ sẹ́rí jẹ̀lẹ̀ ta jẹ. ọ̀gá ó débẹ̀. sẹ́rí jẹ̀lẹ̀ jẹ̀lẹ̀ jẹ̀lẹ̀ ta jẹ. is débẹ̀ confam ẹ dáhùn kí ní gúngùn gúngùn yẹn spring roll ìkọ́ dàbí triangle ṣe bẹ́ẹ̀ rí yẹn samosa orúkọ tó ń pè wọ́n ní ẹ̀yẹ̀bẹ̀ gbọ́ tí àfin fúnra wọn sọ pé àwọn yẹn náà ṣe wọ́n fi ṣe small chops samosa àti spring roll ẹ̀rí wọn tán ẹ̀rí tán ọ̀rọ̀ wọn gan-an àfi sùúrù. ẹ̀rí pàtó ibi tí mo sọ pé kí wọ́n tẹ̀tún fún ìfọgbọ́n fáwọn èèyàn ní tips pé báwo làwọn èèyàn because a lot of people yeah jollof rice ló ń rọrùn àti ṣe but a lot of hmm, people ò mọ bọ́yẹn ṣe jollof rice tí púpọ̀ náà àwọn tó wà lé àwọn obìnrin míì wà tí wọ́n bá ṣe jollof rice káàtà sọ pé bóyá kò dìgbà bá lọ pati ẹ kò lè ṣe family rice ọ bóyá àwọn àlejò wá kí n tẹ́ fẹ́ ṣe jollof rice and then jollof yín taste bí gbà pé wọ́n sọ kọ̀kọ́ṣàn kò dẹ̀ sí èròjà tó lè fi sí láyé yìí kọ̀kọ́ṣàn náà ni ó gbé láyé ó máa taste kọ̀kọ́ṣàn ẹ̀dẹ̀ tí wọ́n dà pé báwo ṣáà iná rí tips rárá fún yín bí tẹ́ bá fẹ́ ṣe jollof ẹgbọ́n kan tó ṣe ẹ̀rí pàṣẹ yín lóore. wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ni o torí owó ló yẹ ká lọ fi kọ́ wa mọ́ wọ́n fẹ́ràn wa àwọn fọ ní ọ̀fẹ́ ni pé wọ́n kọ àwọn pòkè láì gbogbo ẹyin àwọn tó wá nífẹ̀ẹ́ ó wà ń bẹ. bẹ́ẹ̀ni kan ẹ jẹ fún wa lélẹ iṣẹ́ mọ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ wa náà dẹ ń wo wa lọ́wọ́. bàtà bá ti wá ṣe tẹrí pé ẹ gẹẹtì tèsì yẹn sí ẹ má tijú o. ẹ kó lórí àdìkẹ́ pè mí ó jálè léèyàn lé ọkọ ibi tí wọ́n ti sọ fún yín pé kẹ́ gbà kan sáwọn náà ni kẹ́ gbà kan sí wọn ẹ kọ ra dm wọn ni madam mo ṣe ráìsì ẹ kò rí bẹ́ẹ̀ ṣe sọ kí ló kù ẹlòmíì lè ṣe fídíò wọ́n wọlá pé normally tẹ́ bá send video fún wọn lè má wọ́n wọlá pé yes láti ó wà ẹ ṣàkọ́ sí wọn pé madam láti ó wà bẹ́ẹ̀ ni o mo ṣe ráìsì yẹn kò bọ́ sí kọ̀kọ́ṣàn náà ló ń fún mi o báwo ni mo ṣe lè ṣe tá fún mi ní reggae tí mo wá reggae i like that ṣé pot tí ma fi ṣe ni kó yàtọ̀ ni àbí ṣé kòkòrò ni kí n ṣe lò ní ẹ̀ẹ́dẹ̀ lé lóko <laughs> pa gbọ́ agbárí ojú kú ni olórí olórí igbó ṣé wọ́n méjèèjì lọ́bẹ̀rẹ̀ sí gbogbo àdúgbò wọn ni. kòkó hard no eh. no no no i'm not saying the big pot o. ok ok kọkọ lọ sónírin kékeré ẹlòmíì lè lo coal pot coal pot náà tún máa ní o tún ní taste tó máa fún oúnjẹ ah no no no àwọn oúnjẹ no no no mo ń oúnjẹ no ó ṣe oúnjẹ Ah, no mo gbé fúnra mi mo ṣe oúnjẹ mo ṣe oúnjẹ. ó ṣe fún wa lórí sẹ́ẹ̀tì ìjọba. ọkọ ìpè tí bá ti gbómi kaná náà àti yí ẹ̀bà yẹn náà ní iṣu eh. mo ti lè gbómi kaná mi ò ti lè da gàrí sẹ́bà eh. but mo ń ṣe ẹnu tì àwọn fi ẹnu ṣe oúnjẹ. ẹnu ni ah. ẹnu náà mi ń ṣe ẹnu iná ni <laughs> jàre ẹ̀yin èèyàn mi iṣẹ́ mọ̀ pé mo ní mo fẹ́ fún yín ní nǹkan okay tips tips ló jẹ́ bẹ́ẹ̀ àti dé ibi láti máa fún yín tips ọ̀tẹ̀ ṣé mọ̀ pé mo ti fún yín tips lórí ketra báwọn ketra ṣe máa ń ṣe hmm. a fún yín ti bouncer hmm. lénìí ṣé àwọn kẹta bá ti róúnjẹ ń patí tí security ti wà pa kí ló tún ṣẹ́kù náà drinks ni tí drinks bá tún ti gba pati ti ṣe. before nǹkan. pati ti ṣe nìyẹn. àwọn àwọn bàbá kan ti rà tẹ́gbẹ́ tó bá ti dé pati tí ò bá ti sí drinks gbogbo ẹ̀ máa bọ́rìn. ó máa bọ́rìn ni bọ́rìn bọ́rìn bọ́rìn bọ́rìn ni. ó máa bọ̀ àwọn kò tí ẹ lè dùn. ṣé mo nǹkan. ok. ẹ wá jẹ́ n sọ lórí ọ̀ drinks ṣé fún yín díẹ̀ ni máa já yín sí o ní àmàmù nítorí drinks yẹn fẹ̀ hmm. ṣé cocktail la fẹ́ fò lọ ni àbí eh, wine àbí eh, ah, ó pọ̀ bọ́ ṣe mọ̀ pé ẹ̀yin èèyàn mi náà ni ó ti di dandan ká já yín sí àlè ó mọ̀ pé àwọn ti wá ni àlè àlè búyan kéré torí tẹ́lá dẹ̀ fẹ́ plan event yín la ṣe ń sọ àwọn hmm, kéré ṣe mọ̀ kí bàá má nìkan má kọ̀kan nínú torí ẹ mọ̀ pé àpò gbogbo wa ò dọ́gba hmm. ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan náà mo bi ìyáàfin wa tó wá ṣoúnjẹ kó tó kó tó pé mi ilé afọ́ọ̀dù per plate ọgbọ́n wo lè tún lè dà sí ṣe hmm. bọ́rọ̀ drinks náà ṣe rí nìyẹn ṣe mọ̀ pé tá a bá fẹ́ ṣe àwọn patí kan a lè gba drinks person bó ṣe hmm. wà ń sìn nìyẹn ọkàn máa jókòó báyìí ọkàn fẹ̀yìntì ní yàrá pálọ̀ rẹ ni hmm. àwa wa how many guests ni sir how many guests ni ma tẹ́ bá tẹ̀lé number guests fún kẹ́kọ̀ọ́ sọ pé à ah, guest mi ò pọ̀ just four hundred a fún yín ní omi rẹ́gí tẹ́ máa lò tẹ́ẹ̀ni èèyàn míì tó bá béèrè omi fọ èèyàn four hundred yẹn sìn ẹja mu láti hundred kó lè yẹ yín kí n má lọ jà yín lórí irú pàtí èèyàn hundred hmm. approximately ẹni ìdomi one fifty oh, torí èèyàn mi àmúdomi kan lọ bẹ́ẹ̀ ni èèyàn mi àmú méjì pé hmm. èèyàn mi tí ó béèrè lábá lọ romi three hundred four hundred àbáṣe pati tán omi àwa kúnlẹ̀ bẹ̀rẹ̀bẹ̀ ẹ máa fomi tọrọ wọn ni àmúdẹ ah, sowó náà mi gidi ẹ máa ti romi tó pọ̀ jù hmm. àmọ́ tẹ bá ti ń wo wà ń bẹ àwa máa máa já yín sí i bẹ́ẹ̀ ni tẹ bá ní pati èèyàn hundred tẹ bá ti romi thirteen packs ten packs is one twenty ẹ jẹ́ máa fún yín bẹ́ẹ̀ yẹn idea ni méjìlá ló wà nù omi pack mẹ́wàá one twenty nìyẹn tẹ bá fi twelve kún ó dè lò ó di one forty four hmm. tẹ bá tún fẹ̀yọ́ kọ̀ọ̀kan ó ti gbẹ́nulé one fifty díẹ̀ kọjá so tẹ bá ti ní thirteen pack ẹ̀kọ́ náà tọ́jú one pack ẹ̀ high is twelve ẹ ti mọ̀ pé twelve yẹn ó ti tó èrò hundred yìí tẹ bá lérò two hundred nǹkan mo mọ̀ pé lọ skul ẹ̀yà ayé tẹ ṣọ́ọ̀ wọ́n ti multiply jẹ́ àwọn èèyàn mi nílé virus pé wọ́n lọ wọ́ ìwà ẹ̀ wọ́n ti fẹ́ gbèsìrò lé pé ìwà yẹn lórí omi lórí mineral náà bákan náà ni hmm. tó ẹ pé agbára yín ka ẹ fẹ́ ra pet ẹ fẹ́ ràgùn ẹ ti mọ̀ pé ìṣirò omi náà ní ìṣirò pet mọ̀ kí times twelve náà nìyẹn náà. ẹ bọ̀ tí wọ́n wá nífẹ̀ẹ́ ṣe ìṣirò omi yẹn bẹ́ẹ̀ because ẹlòmíì wà tẹ́lẹ̀ pé tó bá lọ sí patí wọ́n máa ń like láti láti kó márùn-ún eh, take for instance bóyá table tí wọ́n ti set Okay, pé ok bówó ṣe pọ̀ sí hmm. bówó ṣe mọ lògùn mọ bówó ṣe mọ lògùn mọ ẹlòmíì ò mind hmm. kó fẹ́ ṣe party èèyàn two hundred á ṣe provision fún èèyàn five hundred ó wà lápò ni àmẹ́lòmíì wedding yẹn ò ṣe é yẹ. but ẹ jẹ́ ká wá wò báyìí pé ṣé kò kúkú wá dà téèyàn bá fẹ́ ṣe téèyàn wá ti mọ̀ pé òkè bápò mi ṣe rí rẹ̀ á ní láti pèrò. òun náà ni èrò one hundred ni wọ́n sọ pé oúnjẹ ẹnu àwọn ogún èèyàn hundred kọ́kúkú sọ fún àwọn èèyàn pé fifty la fẹ́ fifty la fẹ́ so fifty yẹn dẹ̀kẹ̀rẹ̀ àwọn ti ní lọ́kàn pọ̀ hundred àwọn retí wọ́n ti wọ́n ti ṣe provision fún èèyàn one fifty. àwa látòrí ṣùgbọ́n àwa mẹ́ta náà ni àwa àwa mẹ́ta àbí mẹ́rin bẹ́ẹ̀ ni list is three àwọn òtẹ wa jẹun wá ṣiṣẹ́ ni. ẹ wọn máa ń fi bẹ̀ wá náà ni wọn máa ń fi bà wá ní o bó ṣe wà dé torí pé wọn mọ̀ pé àwa gan la mòde ìdùn. ṣé mo tẹ bá ti ra ra mineral bẹ́ẹ̀ yẹn tẹ ti ṣomi drinks oríṣiríṣi juice díẹ̀ díẹ̀ díẹ̀ tagbára yín ká ṣe mọ̀ ó àwọn èèyàn mi ò máa wo a máa lọ patí wọn máa lọ fẹ́ fún wa ní mineral mu tọ́ máa fi mú lórí tébù wa báyìí ó ń gbóná làlà ni. àyìn ò dẹ da kíní yẹn ò da. kò dáa kò dáa ṣé máa ń wá àlejò tẹ pé bó tiẹ̀ kó tiẹ̀ kó ṣe pé kó jẹ́ mortuary standard compulsory kọ́ àmọ́ kó ti owó tún ni mortuary standard. ah àwọn tó ṣẹ̀wọ̀n <laughs> àwọn yẹn là ń pè ní mortuary standard tó tó tutù gidi gan tó wọ yín hmm. àwọn yín mortuary standard ṣe mọ̀ kò ṣe kò dandan kọ́ ni àmọ́ tẹ́ bá ti tètè dé venue tẹ́ bá lágbára ni o àti pé drinks person ẹ ti ra ice block ẹ ti ra tètè ice ẹ ti dé pamọ́ bẹ́ẹ̀ àmọ́ ṣe rí àwọn tí wọ́n wá tán lè tán lè go all out tẹ́ bá ti pè event planner anything tẹ bá fẹ́ ó máa rule le out ni òun ló máa ṣe. but but another thing kó tó di wípé a gbé àṣe adágbére lórí ètò tí mo tún rí fáwọn tó bá yẹ pé hmm. oníbòǹkẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe bó ti mọ do understand oni ni wípé tẹ bá ti tẹ bá ti tẹ bá ti mọ̀ wípé drinks yẹn ẹ fẹ́ torí àwọn kan wà lọ pé àtikẹ tó mọ ń ṣe wọn ti mú drink eléyìí wọ́n ti kọ́ àwọn kan wà nínú áàfù èrò nílé ẹ máa wọ́n pé báwo ni kí ló ṣẹlẹ̀ ẹ àlejò tá a dẹ̀ ní òwò hundred báwo ni drinks one fifty ṣe rìn lọ ṣó fò lọ ni ṣó fẹsẹ̀ rìn ni ṣó lóyún ni ṣó rọbí ni do you understand but nǹkan tẹ́mi máa tó advice ẹ pé kò kán dandan káwọn èèyàn jẹun kọ́jọ́ kò jẹun ní park ẹ bá ti ṣe é sínú take away park hmm. tẹ ra nylon tẹ brand nylon yẹn tẹ bá dẹ̀ lágbára àti brand ẹ má wọrí wọn wọn lè gbàgbé wọn jẹ rẹ́sì pàtì ẹgbẹ́ oúnjẹ sínú nylon ẹ ra pet drink kan ẹ fi sínú ẹ omi kékeré kan ẹ fi síbẹ̀ kẹ̀dẹ̀ park kẹ̀dẹ̀ wá realize kẹ́ bá wá try kó lè burú jù kẹ́ máa ra àwọn ọmọ tẹ love table mélòó lẹ ní nínú hall yẹn tó bá kó twenty tables ni ẹ try kẹ́ get ọmọ bíi ten you know tẹ́ máa wọ t-shirt black fún àbí nǹkan ẹ jẹ́ ti mọ̀ pé kéé o tó bá ten lẹ rí ọmọ kan table méjì ni table méjì yẹn dẹ̀ kẹ́ ti mọ̀ pé èèyàn mẹ́fà mẹ́fà ló wà lórí table yẹn oúnjẹ twelve lẹ máa gbé fọ́mọ yẹn kò dẹ̀ ní serve tébù yẹn ọ̀ntì tí yẹn tébù yẹn bá pé kò síbẹ̀ yẹn lẹ́sẹ̀ táwọn yẹn máa sọ pé àwọn ò tún ti gbọ́ báyìí a tún ti já yín sí mi nìyẹn o ṣé mọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa lọ lórí ètò yìí lọ́sẹ̀ yìí a tún ti fẹ́ máa dọ́gbọ́n dágbére bẹ́ẹ̀ náà ni a ti ń dọ́gbọ́n dágbére mo lérò pé ẹ gbádùn ara yín lónìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ rántí tẹ̀sẹ̀ ń dé ẹ̀mí wọ́n mi bọ́ mo mọ̀ kọ́ máa gist yín pé báyìí ló ṣe lọ ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni àwa náà ni lórí Instagram wa ẹ wá wa wa Orísun TV lórúkọ wa ń jẹ́ ń bẹ̀ lórí Facebook bákan náà Orísun TV hmm. ẹ wá lè tún kọjá lọ kẹ́ ń lọ sórí website wa www.orisun.tv ṣàwárí èmi náà èyí tí mo dúró yìí ìfẹ́ láyàwó ṣìkà lórí Facebook tẹ́ bá ń wá mi lórí Instagram Zimty Events ni mò ń jẹ́ ẹ̀ẹ́mi ṣe sọ lẹ́ẹ̀kan ìfẹ́ láyàwó ṣìkà àbẹ̀bí tí ò lọ́gàá bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àtàdémi nìkan lọ́gàá àbẹ̀bí ṣe bẹ́ẹ̀ máa dé mi ẹ má jẹ́ ń di àyìn sí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ báyìí kò tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀. <laughs> tí gbogbo èèyàn lọ́lùfẹ́ wọn parọ́ta lórí ó wà ń bẹ̀ mi ta ti máa ń da ìlara níbi ta ti máa ń ṣe àwòrán àti ṣàfihàn gbogbo àwọn ayẹyẹ onírúurú ńlá lata àti lọ àti pàápàá jùlọ èyí tẹ́ fẹ́ pè wá sí ìyẹn ló ṣe kókó ló ṣe pàtàkì ẹ kàn sí wa fún ìṣílé ni òkú àgbà ni ìgbéyàwó ni ìkómọ ni ah ohun mi kí n gbọ́ ọmọjọ́ ohun mi kí n béèrè pé ìyá bébí kí lorúkọ ọmọdé yìí àti olórúkọ ẹ pè wá fún kọmọ o orísun àwa fẹ́ lọ sí kò mọ ìṣílẹ fẹ́ lọ àyìnkẹ́ fẹ́ lọ ìṣílẹ ẹ pè wá fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ kódà kó jẹ́ thanksgiving àwa ṣetán láti débẹ̀ ọhán kí ló ṣe wá omi ni wá a kì í bẹ́nikẹ́ni ṣọ̀tá ẹ lè kàn sí èmi náà lórí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 one eight three lẹ́ẹ̀kan sí zero eight zero two three one four eight one eight three a máa retí àwọn òpè yín kálẹ̀ wá bá yín gbé pàtí yín lárugẹ mm, ó dàbọ̀.